أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون بكون kálukú ẹ̀yin náà kọ́ra àyà yìí ti di gbajúmọ̀ nínú àyà nínú alukur'ani lásìkò tá a wá yìí wọn kálukú ló ti máa fẹ́ ha sórí tán kọ́ra ní tí yóò jẹ́ mùsùlùmí gan yóò ti fẹ́ ha sórí torí pé àyà ti gbogbo kálukú ọmọ gbọ́n gbogbo gbani alukur'ani bó ti rí nu jojúmọ́ alukur'ani máa tuntun sí i eléyìí ni mo fi kí wa eto káàbọ̀ sórí ètò yín ètò wa Ramadan Kareem ètò alálùbáríkà tẹ́ ń gbádùn láti iléeṣẹ́ alálùbáríkà àti ìjẹ́léeṣẹ́ Orísun tẹlifíṣàn tẹ́ ti ń wo èmi ọmọ yín kedere kedere kedere Alhaji Yusuf Ọba Ọwọ́adúà ló kọ mi gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ náà ni kí gbogbo ẹ̀yin tí ẹ ń pè wá wo ètò àná a gbádùn ètò náà gbádùn eré a gbádùn náà kò sí gbádùn nìkan owó nìkan kó wá lọ síwájú sí mo kì í púpọ̀ ọlọ́wọ́n ọba wa kì í ọlọ́wọ́n ọgbàdo ẹnì kọ̀ọ̀kan wa ọlá nẹ́bí lọ́dọ̀ ọlọ́wọ́n la ilaha illallah lágbára ọlọ́run hmm, lẹ́ni náà àtúnwò eré oníṣe lẹ́ni náà àtúnwò eré oníṣe ẹ̀kọ́ tá a fẹ́ kọ́ lẹ́ni ẹ̀kọ́ tó lágbára nítorí pé gẹ́gẹ́ bí a ti mọ̀ ìpín Ramadan oṣù kan ni tó wá kọ́ wa lẹ́kọ̀ọ́ bá a ti fẹ́ lọ ayé wa tá a fi di àtúnbí lẹ́yìn ìgbà táwọn ẹ̀ bá lọ tán tá a fi dàtúnbí lẹ́yìn ìgbà táwọn ẹ̀ bá lọ tán hmm, torí pé bí èèyàn bá jẹ́ alágbára tó bá jọmọ ọ̀ta bí Ramadan bá dé báyìí agbàwọ abú lọ́wọ́ àwọn èèyàn agbọ̀rọ̀ ọbú lẹ́nu àwọn èèyàn ẹ <laughs> ẹ mẹ̀kọ́ Ramadan máa ṣe bẹ́ẹ̀ alágbára ọlọ́run ṣáàlà ẹ̀ mọ̀ lénìí a lọ sókè lọ́hùn nísìn hmm, a lọ sókè lọ́hùn nísìn bàtà bá dókè lọ́hùn a lọ wo eré oníṣètà tá hmm, eré oníṣe tá tí a pè ní ìjà nínú àwẹ̀ tí ò yẹ kéèyàn máa jà nínú àwẹ̀ wọn bá fi jà lọ́nú àwẹ̀ ó yẹ kó o sọ pé ah ọ̀la ẹ̀mí ń gbà àwẹ̀ ni o torí àwẹ̀ àwẹ̀ gbọdọ̀ gba agbára lọ́wọ́ yàn ẹ̀ má jẹ́ oníjà nínú àwẹ̀ á lọ sókè lọ́wọ́ nísìnyí á lọ wo eré oníṣègùn tábà wá padà dé látòkè lọ́hùn àlejò mi yóò ti wà níkàlẹ̀ pẹ̀lú mi ẹ̀sùn ẹ̀kú kalẹ̀ gbogbo ẹ̀ lólùfẹ́ wa. ẹ̀kọ́ Ramadan. Ramadan ẹ̀kọ́ Ramadan ẹ̀kọ́ Ramadan. ẹ̀kọ́ Ramadan. ẹ wá ẹ sanwó jẹ. ẹ mo jẹun. bẹ́ẹ̀ni. oúnjẹ èlò. ẹja àmàlà mẹ́ta ẹran mẹ́rin. ẹ oúnjẹ èlò ó jẹ́ three fifty. oúnjẹ ló yẹ kí n pè mí náírà kan lé èmi ló ń béèrè owó lọ́wọ́ ẹ̀ èmi ó gbọ́n pa gbà fún èmi ló ń béèrè owó lọ́wọ́ ẹ̀ ẹni tó níbí ńkọ́. wọn ò sí làwọn àná jáde. ẹ tí wàá dé kó sọ pé gbà fún wa jẹ. ẹ ṣé ilé yà ni one thousand. tí bá fún ẹ ní fàyà gbogbo nǹkan tó dáná ayé ẹ àpárẹ ni wọ́n tún tẹ̀lé mi. kí ni kí wàá sọ fún ọ̀gá mi tó bá dé. kí ló ń ṣe wá mo fẹ́ wẹ́ nífẹ̀ẹ́ kú fún ẹ mo fẹ́ wò ó. Ah! gbáfún gbáfún bàbá ọkọ mi àrí táwà kí ìpàwọ́ àti gbàfún pọ̀. ọwọ́ àwọn oúnjẹ wọn ò sanwó. eléèlò. oúnjẹ three fifty. Ah, ẹlẹ́dàá mi mo máa dúpẹ́ ọmọ kó ra lápò mẹ́wàá ẹ̀tọ́ rẹ kò béèrè owó lọ́wọ́ gbà fún wèrè kan ṣoyí dédé àdúgbò yìí ń sinre yẹn. èmi mọ̀ wọ́n. Ah, jọ ṣàánú mi kó bá ti débi gbogbo wọn bá ti fẹ́ pátápátá rè kó ta wọn. ẹ gbá fún ìṣọ̀nṣọ̀nṣọ̀ nítorí burú. ẹ̀kọ́ Ramadan ẹ̀kọ́ Ramadan. ẹ̀kọ́ Ramadan ẹ jẹ́ ká jọ wá kọ́ ẹ̀kọ́ Ramadan oṣù ìbùkún oṣù àpọ̀lé máa wọlé máa rọra fọ́ ọ̀gá ẹ̀ ẹ á alájì jẹ́ kí n kí wọ́n ẹ̀yọ́ ti wá ilé múra báyìí lè jẹ́tù náà wẹ̀ yìí káàwé yìí máa da owó ẹ̀ káìpẹ́ lè máa ṣe báyìí ó ti sẹ́ ayé kò bá bá ẹ wọ́n jẹ́ kí mi lóde wọ́n kú ó mọ wọn rẹ o. mo kàn kí wọn ni. ee ń kí wọn èèyàn yín mélòó. èèyàn gbogbo wa. èèyàn èèyàn ti wọ nìkan ni. àṣojú ah, mi ló ṣe o mo wà ń bẹ̀ o gbà fún gbà fọ́ ẹ̀ last week ń bẹ̀ yẹn ọmọ ọlọ́mọ tó ní àgbáfúgbàfù ní kí ló ṣe ó fọ́gọ̀mọ̀ lórí ìyẹn tún wá kéré o kó má ti sọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ yàṣọ ọmọ ọlọ́run so ah! ẹni yẹn ni wọ́n wá ń pè léèyàn ti tiẹ̀ adé ń lọ mosque. mo fẹ́ yẹ kó yẹ pé kàn dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ṣọyẹ inú oṣù táwa ẹ̀ wọ́n ti ní inú oṣù táwa ẹ̀ ọlọ́run máa ń dé ìṣù mọ́lẹ̀ tí ó bá kí n ṣe bẹ́ẹ̀ ni ó yẹ kí n fọ́gọ̀mọ̀ yá ẹ̀ but ẹ ẹ kò ní sùn kò ì tán síbẹ̀ jẹ́ kí oṣù yìí parí ìjọ mélòó ló kù àwẹ̀ kù mẹ́fà ìyá yín yẹn tún jẹ gbèsè. ìyàmú mọ kò ń ṣèyàn bẹ́ẹ̀ sàmà lẹkọ. wa aleykum salaam ah amina ẹ pẹ̀lẹ́. ọkùnrin tí wọn máa ń pè ń gbà fún ẹ̀kọ́ yìí ni subhanallah ṣé mùsùlùmí ni ọ ni. àbá ẹyẹ méjì kìí já aṣa ọ gbà fún náà ni. mùsùlùmí ni ọ. Allahu akbar ah ah Allahu akbar ọlọ́wọ́n ọmọ pọ́ ọlá o ọlọ́wọ́n ọmọ pọ́ ọlá o tabarakallahu ahsanul khaliqi ah dákun kí ló kọ mùsùlùmí rẹ gan-an torí mi ò mọ̀. tí bá máa rántí hmm. abdulwaheed abdulwaheed abdulwaheed lórúkọ àlùbáríkà tí wọ́n fún ọmọ yìí la ilaha illallah muhammadu rasulillah ọlọ́run o. Ramadan yìí mà dáa o kìbá mà jẹ́ gbogbo ọjọ́ ayé ó di Ramadan ńkọ́ kọ́mọ́sọjọ́ mi tá a máa lójú nu Ramadan lọ so Ramadan lè gba agbára lọ́wọ́ àwọn agbálagbára kó dẹ̀ sọ wọ́n di ọ̀lẹ fún Ọlọ́run báyìí ìwọ náà wá dẹni tó mú tẹ̀sùn bá dání tó wo jàlábíà tó dúró déédéé báyìí ìwọ náà wọ ìwà rẹ bó ti jẹ jáde ha Ramadan mà dáa ìwọ náà wò nísìn wàá rí pé gbèsè ayé tó ń lò nísìn nínú Ramadan yìí tó fàjàngbọ̀n tí ò sí wàhálà kò sí fọ́gò lónìí kò sí fọ́gò lọ́ta lọ́la ọlọ́pàá ò lé ọkì ìwọ náà ò léèyàn káàkiri ìwọ náà wo bí gbèsè ayé ti rọrùn eléyìí dáa ju ọba máa ṣe báyìí kì bá máa dáa ah sọ wá rí orúkọ rẹ tí wọ́n sọ ni Abdulwahid orúkọ àlùbáríkà ni èmi ni gbà fún ni fọ́gò ni forí gbódólẹ̀ ni gbogbo orúkọ tí ò dáa ni mo jẹ́ yìí ò ní mọ̀ jẹ́ kí wọ́n máa pè ọ́ ní Abdulwahid rẹ̀ ọgbọ́n tọ́lọ́ ń wí náà al ni ọlọ́run ní wàlá àtànábàzú wàlá àtànábàzú bílẹ̀ alakabi bísal ismul fusuq badal imani ọlọ́run ní ẹ má pèrè ayín lóko tí ò nítumọ̀ mọ́ lẹ́yìn ìgbà tẹ́ ẹ ti lóko rẹ̀ abdulwahid orúkọ àlùbáríkà ni sọ wárí bó ti ń ṣe ibẹ̀ ni ọmọ ṣe tẹ́wẹ̀ bá lọ tán náà gan-an já yóò rí ọ pé a ah, o ti dàtún bí tó máa ní kí ló wá sọ ọ́ dàtún bí kó sọ pé ramadana ni torí pé tí ramadana wá sí láyé iná ní láti ṣàtúnbí wa nínú ẹ̀mí nínú ara wa kálíbà dẹ́nire kálíbà dọ́mọ àlìjẹ́nà la'allakum tatakun tọ́lọ́wọ́n bá wípé kálíbà jẹni tí wọ́n bẹ̀rù ọlọ́run yóò lè ṣiṣẹ́ lára tiẹ̀ náà so ti gbọ́ dákun báyìí ni kò sì máa wà nísìn mo fa wàhálà mọ́ mo fa jàngbọ̀n mọ́ ọlọ́run máa kọ́ ọ máa ṣe. àwọn tó bá tọ́ mi lẹ́yìn àwẹ̀ kí ni kí n ṣe fún ọ nítorí àwọn ọmọ tó kò mí nísìn wọ́n tọ́ mi ni o kí bá kí n ṣe tàwẹ̀ máa bójú wọn jẹ máa bá wọn jẹ. Ah, ní sùúrù ní sùúrù sórí Allahu Akbar sórí gbogbo ẹni yòówù tó bá tọ́ níjà tó bá wá kọ̀ tí ọjà tó ní sùúrù tó gbé sùúrù mi ọlọ́run ló ń wò fún lálìjánnà ọlọ́run ní wal qasimina al ghayza gbogbo àwọn tí wọ́n máa ń gbèbínú mi ọ̀rọ̀ tó bí wọn ní wọ́n wá gbé mi wọn wá bínú lórí ẹ̀ ọlọ́run ní àdàlàhùn jannatin òun ti pèsè àlìjánnà kalẹ̀ dè wọ́n sórí bọ́ bá ti ní sùúrù rú ẹ̀ eléyìí tọ́ ọ̀dà lóhùn ó ti làlìjánnà kan nù tọ̀hún tọ̀ ọ̀dà lóhùn òtún dálì jẹ́ náà méjì nu ọwọ́ adẹni tí ó padà di lálọ́ọ̀dù lálì ah, kódà ọlọ́wọ́ jọ lálùbáríkà ọlọ́wọ́ sì gba àwẹ̀ náà lọ́wọ́ rẹ̀ ah. ọlọ́ànẹ́bí lọ́dọ̀ fún mọ́sẹ́ rárí yìí tó di ní ìrọ̀lẹ́ ọ̀la kó yọjú sí mi ní mọ́sálásí pẹ̀lú ògùn ọ̀lẹ́ ń fún ọ ní kàwé. Eh. Eh, ẹ Ramadan. Ramadan. ẹ̀kọ́ Ramadan ẹ̀kọ́ Ramadan ẹ jẹ́ ká jọ wá kọ́